Àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n wà ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi wọ́n ti kẹ́gbàjarè sí àrólé Oòduà ìyẹn Ọọ̀ni Ilé-Ifẹ̀ Kábíyèsí Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì pé kí Kábíyèsí kó ran àwọn lọ́wọ́ o láti jẹ́ kí àwọn padà sí ilẹ̀ Yorùbá ìyẹn láti jẹ́ kí wọ́n rí àwọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá yàtọ̀ sí ilẹ̀ Haúsá tí ìjọba Nàìjíríà tí wọ́n pín wọn sí ẹ rántí pé bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ yorùbá ni, ìlú ìlọrin àti èyí tó pọ̀ jù nínú ìlú tó wà ní gbogbo ìpínlẹ̀ kwara tó sì tún jẹ́ pé àwọn ọmọ yorùbá náà ló pọ̀ ní ìpínlẹ̀ kogi ṣùgbọ́n ìjọba orílẹ̀-èdè nàìjíríà àárín gbùngbùn ilẹ̀ haúsá tó ń pè ní north central ni wọ́n ka ìlú méjèèjì sí ṣá o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ó ní àwọn ọba tí wọ́n wà ní ìpínlẹ̀ kwara àti ìpínlẹ̀ kogi kan náà máa ṣàbẹ̀wò sí ààfin kábíyèsí ọ̀ọ̀ni ilé-ifẹ̀ ní ìlú ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun láti jẹ́ kan di mímọ̀ pé ojúlówó ọmọ yorùbá tòótọ́ làwọn o àwọn kò sì yẹ àwọn kò gbò láti má ṣe pé ara wọn ní ọmọ ọ̀ọ̀ni nítorí pé ilé-ifẹ̀ ìní orísun gbogbo ọmọ yorùbá tó sì ní kí ọ̀ọ̀ni kó jọ̀wọ́ kó ṣe ọ̀nà bí àwọn yóò ṣe padà sí àárín àwọn ọmọ ìyá àwọn tí àwọn ò ní rí bí àjèjì ní ìpínlẹ̀ kwara àti ìpínlẹ̀ kogi mọ́ lára àwọn ọba tó ṣàbẹ̀wò sí kábíyèsí ọ̀ọ̀ni iléfẹ̀ àwọn ni ọba ọbárò ti ìlú kàbà ọba délé owóníyì àti ọba ẹ̀lúùlù ti ìlú mọ́pa ní ìpínlẹ̀ kogi ìyún ọba múìwá ìbẹ̀rùn àti eléjùkù ti ìlú èjùkù ní ìpínlẹ̀ kogi kan náà bẹ́ẹ̀ ni ọba solomon olóyèdè tó jẹ́ olùṣí ti ìlú ìṣìn ní ìpínlẹ̀ kwara òun náà wà láti wá ṣàbẹ̀wò sí kábíyèsí wọ́n jẹ́ kó dìímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àárín àwọn haúsá náà kà wọ́n sí ṣùgbọ́n ọmọ yorùbá làwọn àti pé àwọn ò fẹ́ káwọn ọmọ yorùbá àti àwọn míì kan fojú àjèjì wo àwọn nítorí pé àwọn dúró déédéé o àwọn sì gba ọ̀ní ní bàbá àwọn àti ìlú iléèfẹ̀ ní orísun gbogbo àwọn nígbà tó ń sọ̀rọ̀ ọ̀ọ́ni iléèfẹ̀ ni kò sẹ́nikẹ́ni tó lè sọ fún àwọn ọba náà wípé wọn kì í ṣe ọmọ yorùbá tàbí bóyá yorùbá tí wọn ò pé olójúlówó ọmọ Odùduwà làwọn náà tó sì ní kí wọ́n tẹ̀síwájú nínú ìgbìyànjú wọn láti mú ìdàgbàsókè ìṣọ̀kan àti àlàáfíà bá agbègbè tí wọ́n ń ṣàkóso.